أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ ọba alágbára ọba ọkan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìdè fún wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ nke ọlọ́run kó máa bá ba àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí dìjọ́ a kí gbogbo wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh náà torí mi ìfẹ́ kí àdírẹ́sì tó pọ̀ kọjá níta ibi tá ń lọ́pọ̀ àfìlásìkò ìwọ̀nba àsìkò díẹ̀ náà ni a fẹ́ lò so kó fi já sí wípé a là ń fàní àti sọ àwọn kókó àwọn ọ̀pọ̀ mọ̀ímọ̀ àwọn kókó tó pàtàkì púpọ̀ so kọ́lọ̀ tó tó àwọn wa sọ́nà abẹ́lọ̀ àwọn ọ̀dọ́ tí a gbà kọ́lọ̀ tó gbà lẹ́jọ sí so ẹnu bí tó kù sí kábọ̀dẹ̀ tí ó sú wa so táwọn ìbá gbọ́ pé wọn ò sú inú ó sì máa bí ẹ̀rọ ní ìgbé wọn náà ẹyọ kan tó kù tá a gbà kò tó 29 ilé ìpìyà ti gbà títà abẹ́lẹ̀ ọ̀rọ̀ pé kọ́tà gbàgbé ìṣòro wọn wà láìpẹ́ ọlọ́run láti gbà tá a tó lè wọnú àgbẹ̀sẹ̀ náà ààrẹ rántí pa kọ́pà láyé tó kọ́lọ́n kó já ní ẹgbẹ́ makaroti sọ̀hábà the position of the sọ̀hábà ipò àwọn sàábé ànábì àwọn tó bá nàbí lè gbà tán gbàgbọ́ ipò wo ni wọ́n wà nínú Islam bóòlù ṣe yẹ káwa mùsùlùmí ọmọ ẹgbẹ́ wọn jẹjẹ ìwé ìyàwó lọ́yẹ kẹ́jẹ́ lọ́dọ̀ wa bóòlù ṣe yẹ kí wọ́n tóbi tó bóòlù ṣe yẹ kí wọ́n rí eléyìí ní tá a fẹ́ ti sọ̀rọ̀ sẹ́rí tọ́pìkì nígbà tí mo rí inú òye tó púpọ̀ pẹ̀lú pé nínú àwọn nǹkan tí ó ń lọ ní àgbáyé àbí kí n sọ pé nílẹ̀ Yorùbá ti wá ń òun ni ọ̀rọ̀ pé a rí àwọn èèyàn kan tí wọ́n ń pera wọn lórí mímọ̀ ṣùgbọ́n àwọn àríwọ̀n sáláìmọ̀ kan wọn sí ọ̀tá ọmọ wa kò bá àríwọ̀n sọ̀rọ̀ lọ́wọ́ àrùn sáwọn àríwọ̀n sí ẹni tí ìmọ̀ dáàbò lọ́wọ́ tẹ́rígbà ní èèyàn lè pẹ̀lẹ̀ ilé ìjìnlẹ̀ àti ìjìnlẹ̀ ní oṣù tí dáàbò lọ́wọ́ so tọ́jẹ́ pé ilé tọ́ba ti ráyè náà mọ̀ gbé àwọn èèyàn ọ̀dẹ̀ so olóbìjá sí pé tẹ́rí tọ́pìtì bá bẹ́ẹ̀ sọ mo kẹ̀fẹ́ lọ sí kásìkò tó àsìkò ilé tó náà àbẹ́ṣù ṣùgbọ́n ìgbìyànjú àti ìṣòmara ìṣẹ̀ so torí pé táwọn onímọ̀ kọ nípa àwọn sàbẹ̀ ti kò jù kódà nínú bí mẹ́wájú mi ń bì ọ̀nbẹ nínú àwọn àfáà wa tí wọ́n mú àyà one hundred wà ní Quran wàláì àyà one hundred tọ́lọ̀ mi sọ̀rọ̀ àwọn sàbẹ̀ ní Quran ẹ bá ní tírẹ́sì náà wọ́n yà wá ọ̀sẹ̀ bí àsìkò lè gbà wá bí méjì mẹ́ta mẹ́rin lè mú bẹ́ẹ̀ ẹ bá ní tírẹ́sì àwọn hundred verses nínú Quran tọ́lọ̀ ọba àlejò ọlá tó fi sọ ọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú àwọn sàbẹ̀ different issues àáfàá sì kójọ àlàyàtú ìwúlá wàfáníyà wàfánífà wàrọ́bíà pé lórí bẹ́ẹ̀ one hundred verses nínú Quran different chapter nínú alukuran tó já sí pọ̀ lọ́wọ́ kékeré o tó ti sọ ọ̀rọ̀ àwọn sọ̀hábà so eléyìí yóò fi jẹ́ kó lè wá pé tá a bá ń sọ̀rọ̀ àwọn sàábé kìí sọ̀rọ̀ àwọn ọba àná láti sọ kìí bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn tí ò dé tàn nínú Quran àbáwọn tí ò dé kò lọ́dọ̀ ọ̀lọ́ àwọn èèyàn ńlá la fẹ́ sọ̀rọ̀ wọn àwọn téèyàn ọmọ rí jùlọ ọlọ́run látara wọn àwọn táwọn kan so orí ibú látara wọn lánàá ẹ̀gbọ́n tí mo sọ yé àwọn kan sí orí ibú gidi látara àwọn sàbí lánàá àwọn kan tó ń ṣe lọ́wọ́ lónìí àwọn kan ó ṣe lọ́wọ́ ìyẹn ló fà á tó fi já sí wípé tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn sàbí ẹ kọ́ lọ ọmọ pé ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́ ọba tó dá fún náà sílẹ̀ tó nífẹ̀ẹ́ àdébìwà Muhammad sọlọ́ọ̀bá àlọ́ sọlá tọ́lọ̀ ọba àlejò ọlá kọjá sí pé lọ́rọ́ sí kiri o sí gbogbo ayé nínú tẹ́ẹ̀rì pa onítọ̀ ní pé kò ní kórìíra àwọn sọ̀hábà ẹ wo báwọn èèyàn ṣe fẹ́ ya ìyá fún wa wọ́n bá ń sọ̀rọ̀ Awólọ́wọ̀ wọ́n ti táwọn Awólọ́wọ̀ lọ́mẹ́kọ̀ọ́ fún wa tó hàn kí làwọn Awólọ́wọ̀ tàbí àti ẹjọ́ kí làwọn Awólọ́wọ̀ àti wọ́n sàwọn èèyàn ní kejì kí làwọn Bọ́lá àti wọ́n sàwọn èèyàn dọ̀tá Ọlọ́run àwọn tó fi ayé ẹlọ́wọ́ báwọn tó ń bà ya raita tí wọ́n kọ nípa àwọn tàbí àwọn èèyàn yìí fi ayé wọ́n gbé spiritually wọ́n gbé politically wọ́n gbé economically and otherwise tá a bá ń sọ̀rọ̀ pé àwọn olóògbé ayé jù tàbá ti máa wà nẹ́bí ọlọ́pọ̀ àwọn sọ̀hábà wọn àwọn tọ́lọ̀ ń yọ́nú sí kẹtọ́ kù láyé táàrí nínú wọn tó gba sàbídíkéètì àrùn ìjẹ̀lẹ̀ tí ò tó ní sírú ẹ̀rọ lẹ́yìn rẹ̀ wọ́n gba ìwé àrùn ìjẹ̀lẹ̀ báyìí láti ayé lẹ́yìn ìwà àfà kò tó sẹ́ni tí ó tó gbàgbé rẹ̀ ẹ bá ti wá kórìíra àwọn eléyìí tí ń sọ ìsọkúsọ nípa wọn tí yẹpẹrẹ wọn onítàn ó ní kú ọ̀nà ayé tí yẹpẹrẹ tọ́ba tó dínú sàárè ẹni yẹpẹrẹ ló ń tọ̀ ọ́ jẹ ó ń tọ̀ ó ní dídé lẹ́ni àpọ́nlé tọ́lá dídé ọ̀gbẹ́ ìdè àlùkìyàmọ̀ ìyẹn ló fà ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ láti mọ́nù wúwà sọ̀hábì talẹ̀ bá mọ̀ pé ní sọ̀hábà jámùwù ní sọ̀hábà sọ̀hábì yù òun ní sẹ́ńgúlà ọ̀rọ̀ pọ̀ táwọn onímọ̀ tí wọ́n sọ nípa talẹ̀ tí jẹ́ bàbá ìgbìmọ̀ jọ̀bọ́ sórí àbí òyìnbó ọ̀bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n ti di pé òun ni ìbàdàbí àwòrán nínú ẹ̀lẹ́ mùsùlùmí ẹ̀gbọ́n tí mo ti lọ gbé o a rí nínú àwọn wọ́n lẹ́ni tó bá nàbí gbà sọ ìbàdàbí yà sallallahu alaihi wasallam ọba nàbí lò gbà ọba kẹgbẹ́ ọba tó papọ̀ ó sì rí ànàbí ṣojú báyìí nílẹ̀ mùsùlùmí nílẹ̀ mùsùlùmí ẹ̀kọ́ ẹ̀jẹ̀ àwọn láti definition alákọ̀ọ́kọ́ ni ọba bá ànàbí lò gbà abúlé àbí ó yes or no yes or no lọ́rọ̀ àrùn ó bẹ̀rẹ̀ ànàbí yes or no àlùwúwà nílẹ̀ mùsùlùmí àbúlà bí èso sàbí ó bá dẹ̀bí ìlògbà jẹ́mọ̀ ọ̀sẹ̀ tó ti sùn ti eléyìí torí pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lọ́fà pápá ti yáda àbí láhábé làkà ó dẹ̀ fojú rà dẹ̀bí wọ́n jọ jókòó tó ń rí ní bàbá dẹ̀bí pé wọ́n níbi wà á ń dín àṣìrọ́táká àkọ̀rọ̀bí pápá làkà yàtọ̀ nítorí tó torí ẹ̀kọ́ wà ní torí ìtọ́lọ́ọ̀ kàmẹ́ wá sọ̀rọ̀ wá sọ̀rọ̀ náà fún wa akọ́kọ́ tó bá kọ́ òun náà sì forí ibú láti fẹ́mọ̀ orí ibú tó bá wọ̀ lódìdí tọ́lọ̀ ní sábà tìyádá àbí láhàbí wọ̀tá jẹ́mọ́ sáré kàbúlà àbí sáré kò sáàbí sọ́yìnbà lòdì wọ̀rọ̀ àrùn láàkì lẹ́yìnbá mùsùlùmí kìí ṣe mùsùlùmí àfẹ́ tó bá lòdì lògbà fúrí àmọ́ bíi tó sì jẹ́ mùsùlùmí òdodo àwọn kan náà àwọn àpá àdéhùn àbẹ́ ìjàmbá sọ́kẹ́ àbí òkè àwọn ní ìdí àsọ̀hábí yìí wọ́n lẹ́ni bá máa pèrè fáàbẹ́ òun ni mọ̀ sáyìnbà nàbí ìsọ̀lọ́lá àlọ́sọ́lá wà rọ̀ áàbù wà áàbà nàbí yìí ẹni tó bá nàbí ló gbà ó rà nàbí ọ̀dẹ̀ ṣe kí ni ó gbà nàbí gbọ́ ṣe ọgbà gbọ́ yẹn náà ó ti jẹ́ kó jẹ́ mílẹ́lì ẹ ṣàkíyèsí táwọn afáàsì tó ọ gbàgbọ́ dìgbọ́ ó sì jẹ́ mùsùlùmí afáàsì ṣùgbọ́n arísítò àwọn onímọ̀ tí wọ́n ní wípé ẹni tó bá rí ànábì máa ń rọ̀ áàrùn nínú ìmùsùlùmí àwọn èèyàn fọ́ ìgbà kú pé gbogbo ẹ̀ tó bá ti lè rà nàbí ṣòyí nínú àwọn tọ́jẹ́ tí wọ́n bá gbogbo tó sì jẹ́ mùsùlùmí òjijì tẹ́gbẹ́gbẹ́sẹ̀ eléyìí kọ́ọ̀sì kò wà dítèl kí ló sì bá ní wípé ara àwọn kan tó dá sí wípé bọ́yọ́ ọmọ eke náà wà lánàá níbi kú wọn àtẹ̀ lánàá bíi kódà ara nínú wọn tó dá sí pé kò jọ ọmọ oṣù mẹ́ta lọ àti bíi jọ mẹ́wàá wọ́n bí sábà ìkọ̀sí lánàá bíi àbọ̀ ọmọ eke yọ̀ọ́kẹ̀mọ̀kẹ́ lánàbí jẹ pé àwọn gbé wá fànàbí ó sì lánàbí báyìí ó ti jẹ mùsùlùmí kọ̀ dẹ́ni kẹsẹ̀ ní tẹ́ òkú ṣùgbọ́n tùmọ̀ méjì bá kọ́mọ́ wà ní kéde òun lọ yẹjú ọ̀rọ̀ ẹni tó bá nàbí lè gbà ó rà nàbí ọgbà nàbí gbà sótí èyí sì kọjá padà kú òun ju ọ̀nà slav rídà kéèyàn sọ fún òun òṣètò ọlọ́run mọ́ kò ṣe kí ni o kò fẹ́ lè sí ẹni tí ń jẹ́ sọ̀hábà ìjọba sọ̀rọ̀ kílẹ̀ àbí òkèlè àbá ìyẹn láàfin yọ gbogbo àwọn tó bá dàbí yorùbá nínú àwọn fámìlì ẹ̀ nínú àwọn tí wọ́n jọ ṣe tẹ̀lé ayé ní mọ́tàmùdí náà ṣùgbọ́n àwọn kú ní tètè wọn gba ìsìlámù àwọn yẹn kì í ṣe sọ̀hábà àwọn tó bá dàbí yorùbá wọ́n rí sójú wọ́n lè gbàdí ìsìn wọ́n lè má gbàdí ìsìn ṣùgbọ́n sọ̀hábà àwọn ẹni rí ni ṣẹwárí àwọn sọ̀hábà yìí ọlọ́run kan lọ́wọ́ yìí ká wọn àáfàá ní pípa òkà wọn ṣọ̀ṣẹ́ tó spread wọ́n spread wọ́n spread ṣùgbọ́n àwọn àáfàá ní sọ́márì bí wọ́n ṣe máa ń categorize categorization táwọn àáfàá máa ń fún àwọn sọ̀hábà alákọ̀ọ́kọ́ nínú ọ̀nà táwọn àfáà máa ń lò láti categorize àwọn sàábé wọ́n kọ́ mọ́ bẹ̀rẹ̀ pé nínú àwọn sàábé àwọn ọ̀gá bá pa àwọn olórí oko yẹ́ẹ́yẹ́ ìjọba àwọn kí mo pè olórí oko yẹ́ẹ́yẹ́ category one òun ni àlùsùlàfáàwù àwọn ṣìbù àwọn kàlífà mẹ́rin tí wọ́n pọ̀ tẹ̀lé àjọ sọ́yẹ́ gbogbo ọdún tó fi darí ayé kò ju tá a fi yà sí lọ́kùn àmẹ́bí sọ́lọ̀ ńlá ọ̀dẹ̀ ti sàsọ́ọ́lẹ̀ nínú ọjọ́ mi àwọn tí ó jẹ́ pé àlùfọ́ òdodo tí wọ́n lò lànà tí mo lò ọgbọ̀n ọdún ni mo fi jẹ ọgbọ̀n ọdún tàlàkùnà sánà pàkà ẹ lọ sí gbogbo ọdún tí Abubakar Umar Usman Ali tí wọ́n lò àwọn àfáà ní káàkiri àti láti nínú àwọn onímọ̀ wọ́n lọ kú bí oṣù mélòó sí èsì káàkiri àti wọ́n ní ẹ̀ńtọ́jà Hasan ọmọ àlíjì òun lọ́pàá náà àwọn ilé ìyá àtọ̀sí méjì nìyí ó ti parí látòrí alì ṣùgbọ́n ní alá alìgbọ́dì sàbátù ìhùlà tí kálá afẹ́ categorize àwọn sàbẹ́ ìfẹ́ àkọ́kọ́ tó ga dọ́dọ̀ ọlọ́run òun ni alùsùnà fàáwù àwọn ìṣèlú àwọn yẹn ìfẹ́ àkọ́kọ́ tá a bá kọ́ rẹ́dì tó fẹ́ sórí ibú first class tó fẹ́ rí ìwọ ọlọ́run ní first class level kọ́sà kẹta fà kẹ́lú àwọn mẹ́rin ìlọ́jẹ́ káwọn ṣe à kan sórí ibú first class àwọn ṣíà òun làwọn tí wọ́n bú àwọn sàádé àwọn náà máa sọ ìsọkúsọ nípa àwọn sàádé àwọn náà ya olórí ikú for class nínú kábù àwọn sàádé bó tẹ̀jà sí pàwọn àfọ́ àláwọ̀ bùkú òkan mẹ́nu àwọn ṣíà bí àwọn sàìdíyà àwọn sàìdíyà àwọn national dáadáa àwọn ìlú àwọn sàádé àwọn ṣíà sàìdíyà ìdẹ̀yẹ́kà lọ́lẹ̀ ṣùgbọ́n àwọn ṣíà gbẹ̀rẹ̀ pàápàá àwọn ọ̀rọ̀ fúbọ̀ọ̀ wọ́n máa ń bú àwọn sàábé ni wọ́n máa ń sọ ìsọkúsọ nípa àwọn sàábé àwọn náà máa ń bú Abubakar Siddiq ibi ọ̀jẹ̀ tó rí ibú wọn dé fọ fúlátọ́lá jẹ́ òwe nàìjíríà wọ́n máa ń bú ìyàwó Aisha àwọn tọ́lọ̀ ti kílíà rẹ̀ pé kèé tó ń fìlẹ̀ kèé sasẹ́wọ́ ó fún ọsọ pẹ̀ wọ́n a máa bú àfa àwa kúmọ́rù wọ́n a máa bú àfa àwa ó túmọ̀ sí pé pé ewu kankan nínú àwọn kàtígórì àkọ́kọ́ ìdúró àwọn ìpàdé irú ẹ̀yọ́ olóòjọ́ lọ́dọ̀ ọlọ́run olórí ìfọ̀ tó á fún ọjọ́ ìtòrí ọjẹ́ ìbájá ìbájẹ́ ṣe ìbájẹ́ òṣàṣù kò kájá kò ìlú rẹ̀ orí ọjọ́ ẹgbẹ́ nínú àwọn àdúgbò wà lẹ́yìn ó ṣe ọlọ́run ọlọ́run jẹ́ ẹjá tọmọ ìwúrọ̀ a lọ gbé ìyàlùkì àmọ̀ ẹnì kẹ́kọ̀ọ́ òní kú àwọn sàáfẹ́ ìdí tá àti gbọdọ̀ bú wọn bọ̀ wá síbi àdúgbò wọ́n jẹ́ kọ́mọ àdúgbò pé ah, ọ̀fà tìkù torí kò kọ́jú mọ̀ láti lọ lẹ́sẹ̀ a sì fẹ́ débi kòdòkòdò àwọn sàáfẹ́ ìyẹn bá dẹ̀ sọ pé ẹ bá bu wọn ẹ bá sọ pa wọn àbọ̀ wà bẹ́ẹ̀ lẹ́yìn àwọn ọkùnrin àbáwọ̀ ṣùdú lẹ́yìn kàtíkórì ẹlẹ́ẹ̀kejì ni àlàáṣáwọ́ alìmọ̀bàṣàrúnà bìlìjáde àlàáṣàrọ́tú alìmọ̀bàṣàrúnà bìlìjáde àwọn sàábé mẹ́wàá tí wọ́n gba ìwé àlùjẹ̀ náà látàyè lára àwọn mẹ́wàá yìí àwọn kùlàfà ọ̀rọ̀ ṣùgbọ́n bẹ̀rẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ àtàwọn mẹ́fà yìí ẹ bá tó fẹ́ sórí ibú ní second class upper kó tó mẹ́nu báwọn sàábé kọ́ lọ mẹ́nu báwọn kan nínú àwọn mẹ́wàá yìí kọ́ lọ sọ̀tọ́ kú sọ pa wọn àbí kọ́ lọ bú wọn àbí kọ́ lọ fẹ́ lú ẹ̀jẹ̀ kan wọn àwọn tọ́lọ̀ ń lòun ti yọ́nu sí tọ́lọ̀ fún wọn ìwé àlùfẹ́ náà á bì wọ́n pé sọ́lọ̀ ti fún ọ ní ìwé àlùfẹ́ náà àpẹẹrẹ pé àwọn tọ́lọ̀ ń fún ìwé àlùfẹ́ náà ọ̀ ń sọ nǹkan bú pa wọn ọlọ́run ló fún ìwé àlùfẹ́ náà ìtumọ̀ rẹ̀ ìwé ìdàkejì àlùfẹ́ náà ló ìsọ kọ̀wọ̀ ìdíkẹ̀ Abubakar Asudi àwọn àfáà jẹ́ yà pé Abdullahi ló pa Abubakar abdullahi gbọ́dọ̀ àbí ọ̀hánà umar ibùdó ọ̀pọ̀ usman gbọ́dọ̀ àfà usman gbọ́dọ̀ àfà lẹ́yìn usman aliyu gbọ́dọ̀ àbí tọ́lì èyí ò ní àwọn mẹ́rẹ̀ mẹ́ta ọ̀tún kọ wọn ọwọ́ àpò àwọn mẹ́fà táwọn àwọn mẹ́fà yòókù abdulrahman gbọ́dọ̀ àwọn number five sáàdù gbọ́dọ̀ àbí wà number six abu ubaida amir bin al-Jarrah, number seven. Talha bin Ubaidillah, number eight. الزبير بن العوام number nine. Then Sa'id bin Zayd. Number kilo, number ten. Jọ̀wọ́ tó kílẹ̀ àbí òkìlẹ̀. Mo ti sọ àwọn mélòó báyìí lẹ́sẹ̀. Àwọn eléyìí là ń pè ní àlàáṣárọ́tú àlèmùbàṣàlú náà ìdíjà. Àwọn sàbí mẹ́wàá tí wọ́n gba ìwé àìsàn náà láti ayé ìjọba sí ẹ̀rọ tó kílẹ̀ àbí òkìlẹ̀ lẹ́yìn àwọn sàábé àwọn àfá àlá tó ní àwọn aráàlú ìbájú àwọn kí la pèjẹ́ náà àwọn sàábé tó jẹ́ pé jọ tó gúnlé ìjọ tọrọ ẹ̀sìn le tábẹ̀ bí nǹkan bọ́lọ̀ sọ̀rọ̀ pé wọ̀ ọ́ náà tí wọ́n bá pa àwọn èèyàn ọ̀sẹ̀ tí ó fẹ́ ọ̀rọ̀ tí wọ́n bèèrè lè pa àwọn èèyàn yìí àwọn ẹbí three hundred àti díẹ̀ tí wọ́n tẹ̀lé ní wá bò sí ọlọ́run ọ̀sẹ̀ tí ó ti ọlọ́run mọ́sẹ̀ ní fẹ́ẹ̀kì ànẹ́bí ò sì lè bù fọ́lọ́run ànẹ́bí ìgbẹ́lọ́ ọwọ́ àṣokú sọ́nà ọlọ́run ó jẹ́ kọ́lọ̀ ọmọ ọ̀nà wípé àwọn tó tún nífẹ̀ẹ́ rẹ láyé àwọn tó fẹ́ máa sìn ọ nísinsìnyí ètò gbogbo òun ni ó ìtumọ̀ ẹni pé wọ́n náà sàánú òun mọ̀jẹ̀wọ́ pa wọ́n sí ogun ṣe ráwọn arúgbó bá dìrì yẹn ìlú fàtọ́ jẹ́ pé ìjàmbá ẹ̀ tó sàkéèsì ẹ bá tó fẹ́ sórí ibú ló di jílẹ̀ tó tó mẹ́nu bá kan lọ àwọn arúgbó bá dìrì kí ló jẹ́ aṣọ bẹ́ẹ̀ ẹ lọ wọ àyà sórọ́ kí lè lò tá a ní bẹ́ẹ̀ bá rántí nǹkan kí sọ hápì bóun àbí balùbá hápì bóun àbí balùbá ìjàmbá sọ arántí ìtàyà bá àrùn jẹ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ aláìsẹ̀ torí ti bá ń lọ́pọ̀ ìdẹ̀fẹ́ ká fi àsìkò tó àwọn ọ̀dọ̀ kọ́ àwọn point mo fẹ́ ká máa lọ ọlọ́run kọ́ta wọn wá sọ́nà. áàbù fúnra mi bá ń ta òun ní sàádé tọkọ lẹ́tà tó fi ránṣẹ́ sí ìyàwó tó fi yé pé àdàdé àwọn sàádé àbọ̀ wà sí mẹ́ka ọ̀ tó fi yé àwọn fámìlì tiẹ̀ wà níbẹ̀ ẹni tó abẹ́ ẹ̀rọ wọ́n padà gba lẹ́tà rẹ̀ nígbà táàsì ní pàtó ńgbọ́rù ẹ̀rí àláwọ̀ àná òun tó wà nàbí ọ̀nà ẹ̀fíkì ló lè já aṣọ wọlé ẹ̀ka rẹ̀ eléyìí kan kọ lẹ́tà wà nàbí ilé ṣe nàbí bíkí o wọ́n gbọ́ wọ́n gbọ́ o kábíkì yìí bá nílùú ìbọn káyọ̀ ìdí bá nílùú ìjọba ni ẹ̀rọ ṣe kí ni o ìlú ṣe yé ànábì sọlọ bá àlọ sọlọ àwọn akọ̀ṣọ́ ìnáwó ní ààrẹ ìbàdí

mùnàfíkì ìnáwó lè áhàlẹ̀ ìgbà rẹ̀ talótọ̀ jẹ́mọ́ hafiz bónú àbí balka jẹ́mọ́ tó clear àbí ò clear tá a bá tó wá kúrò lórí àwọn eléyìí àáfà aláàtún láwọn kan tí wọ́n tó bẹ àwẹ̀ àrùn ìgbà náà tọ́jẹ́ ara àwọn gírèdì lájú àwọn sàbẹ̀ ara wọn nìyá wa Fátímà tọ́jú ọmọbìnrin àti ara wọn ni ọmọ rẹ̀ méjèèjì Hasan gbọ́dọ̀ àlì àti Hussein gbọ́dọ̀ àlì àti ìfìgbà tó fẹsẹ̀ àwọn méjèèjì gbà náà ara ni pàtàkì fábítù fábítù ọba kí ni ó náà ara wọn tó ní sàábí pàtàkì mọ̀ á bínú ọ̀sọ̀ jẹ́mọ́ fẹ́ bẹ̀rẹ̀ ìlàlú nínú ọ̀rọ̀bá sàábí pàtàkì tí wọ́n ń pè ó rọ́jù ló sọ́jì sàábí tí wọ́n rẹ̀ tó bá ń pè ó báyìí láàrin láàrin lọ́wọ́ sàábí yìí òun náà ń gbàwé àbùjẹ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àbọ̀ aláwọ̀ sàábí mi ìtàn ní báyìí tó jẹ́ pé wọn ò sí inú àwọn mẹ́wàá ṣùgbọ́n lójú ayé àwọn àwọn náà ti gbàwé àbùjẹ àgbọ̀dọ̀ fẹ́nu àbùkù kan wọn. àáfàá ní lẹ́yìn ìwọ tó wá ní àwọn one thousand four hundred kí ló fẹlẹ̀ táwọn yẹn àwọn yẹn ní àwọn àfáàbù báyà àti ìdùwà àfáàbù báyà àti àrùdùwà àwọn tó bá dàbí jẹ̀jẹ̀ lábẹ́ ẹgbẹ́ tọ́lọ̀ wọn bá ń fọ́nú fọ́ọ̀sì lè pàṣẹ ẹ̀ẹ́dẹ́gbẹ́ àwọn àfáàbù ṣájára ti àwọn òfé ẹgbẹ́ òkùnkùn lábẹ́ igi àwọn òkúlẹ̀ fún ẹgbẹ́ ayé púpọ̀ ní kíkúrìdè ó ti yẹ làkọ́bírọ̀ bí yà lọ́rù ánìlúmí ní ilẹ̀ ibi yùbá ayé òun lẹ́kà pátá ṣájárọ́tì pàálímọ̀ náà ti kùrú bí sọ́lọ́ lóòrùn ti bẹ̀ lọ́kẹ̀dẹ̀ àti wà láyà ẹgbẹ́ yẹn tọ́jà yẹ ó lè lóòrùn fẹ́ bẹ̀rẹ̀ fẹ̀fẹ̀ òun fẹ́ náà àbọ̀wò fẹ́ máa sọ pé àfáàlù tó yẹ pé nǹkan búdé bẹ̀rẹ̀ ni àwọn ilé ọlọ́run gbà káàrọ̀ ọlọ́run fọ̀rọ̀ náà pé òun mọ̀ òun mọ̀ bí bẹ̀rẹ̀ ni wọn bọ̀dẹ̀ sí sí bẹ̀rẹ̀ ni wọn tó kiri lọ́wọ́ dáadáa àwọn yẹ ọlọ́run bá yọnu sí wọn làkọ́bírọ̀ bí yà lọ́ọ̀rù ọlọ́run wọ̀ ní kiri o kò fèrè lóòrè ọlọ́run sọ pé wọ́n bí yà lásán gbogbo ẹ̀yin náà tó kú tàwọn sàbẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí náà lọ lé ké lọ túbọ̀ là kọ́ dìdì ọlọ́run ti tí òun dú nípa àtà òun ti yọ́nú sí wọn àwọn yà ti sí àwọn òdodo nínú àtà ṣájára nígbà tí wọ́n bá wọ àgbẹ̀ ní ìjẹ́jẹ́ lábẹ́ ọ̀gbọ́dọ̀ fẹ́rù tọ̀wọ̀ fẹ́rù tọ̀wọ̀ báyìí ọgbà màtíríkèsì orí ikú látàrí ọlọ́mọdé ọ̀rọ̀ ìlú àti iye ọmọdé kí ó dà àwọn aláàtọ́ wá nínú àwọn orí mímọ̀ tí wọ́n ní pé àwọn sàábẹ̀ atúnlẹ̀ tó lọ lọ́dọ̀ lé bí wọ́n àwọn afáàṣẹ sàlàyé ìwọ́jẹ́ ìjọba ìmúnáwó ẹ̀mí ẹ̀wá o òun tó fáì wúlò ní o ọgbẹ́ náà wọ àpá àtọ́bí wọn sí mọ àjùrù àti àṣọ àwọn pé wọn níbàámu pẹ̀lú mọ́ta mọ̀dínà gbogbo àwọn sàábẹ́ sẹ́gbà síláàmù mọ́kà yìí tí wọ́n tẹ̀ gbà lọ sí mọ̀dínà kí láàmú àpàwọ̀ mọ̀hàjìrù àwọn tí mọ̀dínà sẹ́gbà síláàmù kí láàmú àpàwọ̀ sọ ṣe wá láwọn kọ́kọ́ bá síláàmù yẹn àbá èyí ò tó bẹ́ẹ̀ kọ́ fẹ́lẹ̀ kankan wọn yóò ṣe gbọ́dọ̀ fẹ́lẹ̀ kankan àwọn tó gba ìsìláàmù nìkan ní mọ̀dínà àwọn bíbá àwọn àpá wọn kọ wọn báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe wá rí tàbí tó bá fìlàgbò káì lójú ayé àdàbí sọlọ lára àbúsáwà ẹ bá sọ ìsọkúsọ ọpẹ ẹ bèèrè e lọ fi ẹnu ẹgbẹ tọbi ilé e fi kàn ọ̀rọ̀ ah, wà láì ọdá nà ẹ wá jẹ àwọn díẹ̀ nínú sọlọ sọ nípa àwọn tàbí àwò díẹ̀ bẹ àdẹwò díẹ̀ nípa àdàbí sọlọ lára àbúsáwà tóun náà sọ nípa àwọn tàbí yìí ní ìfẹ́ káyàwó àtọ́sọ̀ tó sọ lẹ́ẹ̀kan nínú àwọn onímọ̀ ọgbẹ́ níwájú mi tí wọ́n mú àyà one hundred wà nínú Quran one hundred different chapters and verses nípa àwọn sàbẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lòdì kan ó tó wà sí twenty hours téèyàn ọmọ mú pọ̀ kan àmọ̀ tó tẹ̀ sí rẹ̀ so jẹ́ àwọn àpá àwọn àmì ṣùgbọ́n ẹ̀jẹ̀ káwọn méjì mẹ́ta nínú tọ́nà ọ̀sán nípa àwọn sàbẹ alákọ̀ọ́kọ́ nínú mọ́tòkọ́ kóòtù ayé àkàn nínú sọ́tù ìfàtẹ́hẹ́ ara ayé ọ̀dẹ ìràkọ́bẹ̀rọ̀ bí ìyàwó lọ́wọ́ ayé lè gbèrè ìjàmbá gbọ́dọ̀ tọ́lọ́ ló lò bẹ̀rọ̀ kí ló lò rọ̀ bí ìyàwó lọ́wọ́ ayé lè gbèrè òun yọnu sí wọn ìyẹ́jọ́ akọ́bọ̀ wípé ìyọ̀mú ọlọ́run bá ọbẹ̀ lórí àwọn tani ọbẹ̀ lórí àwọn ẹja òṣòro tún tàwùbà kùrán chapter nine verse one ọlọ́run àwùwàlú àwọn tí mo náà fi wọn sí mọ̀hàjírù àti àṣọ àyà tí mo lè fẹ́ ká ọlọ́run láwọn tó ti ṣáájú àwọn ẹni kọ́kọ́ gba ẹ̀sẹ̀ níjọ́ tí ọ̀rọ̀ níjọ́ tí wò máa ṣe ṣe tí wò máa ṣe táwọn ọkùnrin wò lé lọ́nà dáwọn jù bá dàbí ṣúṣọ́kò tó wò lé òkè bí bá tó òkè táwọn ìyàwó wò lé náà lò ìjà ààbò bá wà sí ìlú àwọn ọkọ̀ àti ìfẹ́sẹ̀ ní àkọ́kọ́ tí wọ́n gba ẹ̀sẹ̀ nínú àwọn ọmọ àjìrú àbáwọn sọ wàlẹ̀bí náà sábà ń kú ìfà àtàwọn tó bá tún tẹ̀lé wọn nínú ìlànà rẹ nínú iṣẹ́ rẹ nínú ìgbàgbọ́ rọ̀bí àlọ́ ọrụ á ní wà lọ́wọ́ wà á ní. ìjọba òfin kẹ́ fókọ̀sì lórí ààrẹ ààyà tó wà ló fátìmù kí ọlọ́wọ́ bá sọ fún wọn bẹ́ẹ̀ rọ̀bí àlọ́ làkọ́jọ́ rọ̀bí àlọ́ wà á ní ìṣèlú ẹ sọ bò ní nílẹ̀ ti dọ̀ léèrú rọ̀bí àlọ́ wọ́n sì yọ̀rọ̀ sọ́nà gẹ́gẹ́ bí ọba wọ́n yọ̀rọ̀ sí islam lẹ́sẹ̀ wọ́n yọ̀rọ̀ sábà ní sọ́lọ̀ láàrin sálà lánàbí wọ́n yọ̀rọ̀ lápálẹ̀ jẹ́bẹ̀ ní ìdè sí i. ọlọ́run wọ́n yọ̀rọ̀ sí fún bẹ́lọ́dọ̀ ọlọ́run rẹ̀ wá àti àlàyé ìjà lẹ́sẹ̀ tajẹ́rí bàtà àlẹ́ àpá. ọlọ́run bẹ́ẹ̀ wò ṣe àwa àwọn jàǹdà àwọn ọgbà àdẹ́rà tó dá sí pé akérèmọdò oríṣiríṣi ọlọ́dẹ tó sọ akérèmọdò yẹ nínú súrọ́tù Muhammad àwọn akérèmọdò oríṣiríṣi omi omi tó yàtọ̀ sí ta akérèmọdò omi tí ò lè kan tí ò lè mú tí ò lè dá mílíkì ọbẹ̀ wọ́n ma wá bó tí wọ́n máa gbádùn ọlọ́run à ń sọ fi á fi á gbére inú ẹ̀ nínú mọ́ ọlọ́run á ní zálíkà ìfọ́sọ̀ làwọn yìí zálíkà ìfọ́sọ̀ ìyẹn mọ̀lẹ́rẹ̀ jẹ́ tó tóbi o kéèyàn wá jẹ̀ náà táwọn akérèmọ̀dé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn wà náà

àwọn tó tẹ̀lé wọn pẹ̀lú kéde o pẹ̀lú dáadáa àtẹ̀lé àti yín náà lè tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ṣùgbọ́n bó ṣe àwòsà tẹ̀lé wọn tó àwa ò lè dàbí wọn. àwa náà kẹ́ máa wọnú ìlànà wọn yẹ ṣùgbọ́n àlè dàbí wọn láyé kéde òjá lè dàbí wọn ẹ máa bá mi bọ náà làwọn ọ̀rọ̀ yìí ọlọ́run ní bí fún kọ̀rọ̀ ìlú àjírí yìí yẹ̀kùtàbúnà fọ́dúnlámínà lọ́ọ̀yì wàlìlúwánà ẹgbẹ́ di àárín ìlú dáadáa sọ́tò aṣọ látàkà fìtí lẹ́nu yẹn bá ti ṣe àgbẹ̀. ọlọ́run sọ nípa àwọn mọ̀àjírí àwọn olùsí àwọn olùsí ara amẹ́ta ara ń bá àti mo dàbí wọn sẹ́rẹ̀lẹ̀ àti nílòdì ìsìláàmù ọ̀rọ̀ lábẹ́ ṣe ìsìláàmù abẹ́fù ìsìláàmù látọ́ọ̀bù Islam microphone. Àwa ń gbádùn ágbẹ̀tọ́lọ́nù ti wà ẹgbẹ́ bí sàbẹ́ ni ó ṣe pèrú tí ó ṣe ṣe wà Islam sọ yẹ pé àbá ọlọ́run tẹ̀ka lùkọ́ lọ́wọ́ ká. Ẹ na lé pé ìyàwó sàbí ìjọba lọ sí àjẹ ẹgbẹ̀ yìí. Ẹ ẹ̀ lé pé ìwọ. Àwọn tí wọ́n fi kọ́ pa ti lọ ájú. tá a òkè táwọn mo wá rò fún wọn lọ sókè táwọn tàbí ti jagun rẹ̀ àbá wà láì gbogbo àwọn bá dóko ẹ bá gbọ́lẹ̀ méjì ẹ̀ẹ́ta tọ́sọ̀ kalẹ̀ tí ọ̀bá bí ẹrẹ ẹ̀fọ́ two three hours ọkọ̀ ilé ẹ bá ti dé ogun àwọn òkè táwọn tàbí gùn ní mẹ́ka ní mẹ́jọ ẹ bẹ̀rù sí táwọn òkè náà lòdì yìí ah kò fẹ́ tó bí dáa tó lè lórí òkè yẹn ló wà náà nígbà tá à ń ṣe tìyára ibo lẹ́ẹ̀tì débẹ̀ ọ̀ọ́dà bọ́dà lòdì tá a òkè táwọn pápá náà kò sọ́wọ́n lọ́la lọ sí mọ́tẹ́díánì mọ́tẹ́díánì lòwò rẹ̀ jù ọlọ́gbọ̀n òkè àwọn sàbẹ́ fẹ́sẹ̀ jì áàdì ìjọ tí ò sí mọ́tò ìjọ tí ò sí báàmù ìjọ tí ò sí ẹlikópà. àwọn sàbẹ́ yìí ìrìn tí wọ́n rì lọ́dún tí áàdì ìrìn tí wọ́n rì lọ́dún tí owó rà ìrìn tán láàrin mọ́kà sí mẹ́dínà mọ́kà sí eight hours six to eight hours àwọn sàbẹ̀ sí rẹ̀ táwọn tó ọmọ ẹ̀bùrù wọ́n bí wọ́n dákọ̀ irú ìyẹn torí tọ́lọ̀ tàbí tí lánàá tí wàá tó lè rìn láti bí lọ́sẹ̀ kò tó lọ́wọ́ lọ́gbọ́ wà tàbí tí lánàá tí ó lọ́wọ́ lọ́sẹ̀ wà sí ní Port Harcourt lọ́dọ̀ àwọn ọmọ Ìgbò àbọ̀wò lọ sí Ìgbò àbọ̀wò lọ sówérì wà láìsí ọ̀rẹ́ láti Ìbàdàn dówérì Ìgbò lòwérì wà sí Ìbàdàn ta ló tó bẹ́ẹ̀ gbogbo àwọn àjọkò àtàwọn aláìsàn kan tó bú àwọn sàbẹ̀

ọlọ́wọ́ bá ń jẹ́ fún yíwọ wípé nílé fún kọ́rọ̀ ẹwọ tọ́lọ̀ fi kọlifà ẹ̀ sọ́lọ̀ ọ̀rọ̀ àparọ́ ni àwọn olóòtú àwọn aláìgbè tó jẹ́bọ̀ àjù àwọn ará mẹ́ka tó kú òní mẹ́ka lọ sí mẹ́bí náà ó dájú pé wọ́n lé wọn bóòdù ẹni kúkúrì ju ní ìyáàrí ìwọ àbúwá nìyí wọ́n lé wọn kúrò nínú dúkìá wọn ni wọ́n lé wọn kúrò nínú ilé wọn ni ọwọ́ àjùmọ́ka wọ́n lọ ṣe tọ́lọ́ yẹ́bùtà bùrù náà fàbùlábí náà lọ́rọ̀ ìwà ní buwádà afá àwọn tá a wá ń sọ yìí yẹ̀bùtà gúdà fọ́tlán nínà lọ́ọ̀yì wàrìdùwádà afá àwọn ẹgbọ́n dáadáa yìí náà wọ́n mú lọ nípa ìsọdún fáwọn sàbẹ̀ ló jẹ́ wọ́n lọ dẹ́gẹ́ láyé tiwọn ni fáwọn rí jẹnẹrétọ̀ ni èdè ara tá à ń sọ náà ló tó ní ní tá à ń sọ gan ló tó ṣẹlẹ̀ ilé ìṣe àwa tó ṣèkìtì jẹnẹrétọ̀ à ń lo bẹ́ẹ̀ ìjọba iná ìjọba lọ táwọn tàbí nínú ìjọba ni táwọn náà ìjọba lọ àwọn tàbí sórí ìfẹ́ àwọn ń lo náà lọ́nà ìfẹ́ iná lọ ojú ẹsẹ̀ a switch on kiri o jẹnẹrétọ̀ táwọn lo jẹnẹrétọ̀ lọ àwọn tàbí olú àmọ́ mú wọn ni ìgbẹ́rẹ́ kiri jẹnẹrétọ̀ ìwọ́ wá sọ̀rọ̀ kúsọ̀ fún àwọn tàbí gbogbo ẹgbẹ́ bá àwọn tàbí tí ọba túbà ilé ìròyìn ọlọ́run láwọn tá a wá ń sọ ìdúró tún lé wọn bóde ta ló lé àwa bóde tó bá lé wọn náà bóde ọ̀pọ̀ túnra rẹ̀ ìtò ilé bàbá rẹ̀ kan lé ọkọ̀ òde bẹ̀ dúkìá rẹ̀ tó ṣẹlẹ̀ kan lé ọkọ̀ òde ṣùgbọ́n tó ní tọ́ lọ́rùn wọ́n dẹ̀ bóde kí lọ́wọ́ ajẹ́ wọn bóde yẹ̀bùtàbù náà fọ́dúnlá nínú lọ́rí wà níwá àwọn èèyàn yìí wá oore wọ́n wá ọlá wọ́n wá ìyọ̀wọ́ ọmọ wà yá ń sùúrù náà lọ́ à wà lọ sùn ara kó o ti gbọdọ̀ bú ẹ nìyẹn wọ́n wá ń ran ọlọ́run lọ́wọ́ yẹn sùúrù náà lọ́ à kó o ti fẹ́ ran ọlọ́run lọ́wọ́ tó o bá ti ran ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ nígbà tó ń sọ pé ta ní ọ̀jà mi lówó ṣé wọ́n tó bẹ̀ kọ́ ọjọ́ náà ṣé náírà yọ̀ ọ́ lọ́ọ̀yọ̀ lọ àbí kò tí yọ̀nà lówó yẹ̀sùrú nà lọ́ à wàrà súlà àwọn tó sa ẹ̀sìn ọlọ́run kìlì yẹn àwọn náà tọ́ súnà àdébì kí ọlọ́run ìlàyíká mo sọ̀rọ̀ nìkan ìlàyíká àwọn olùdásọ̀ ọ̀rọ̀ jẹ̀lẹ̀ àwọn sàájé tán bá dàbí lùgbà tán gbàgbọ́ tán jẹ́rìí ọlọ́run tán kú wà mẹ́tú alàbà tán kú sórí ìfìlà ọlọ́run wá ń rí rẹ̀ láìka lọ́rọ̀ sọ àbí ọlọ́dẹ ẹgbẹ́ta ó sọ àwọn olóògùn á ìrọ̀lọ́ yẹ gbọ́ tọ́lọ̀ sọ yé aṣọ dìkù èèyàn lè rán ẹja àwọn òṣìṣẹ́ àbá lọ́pàá gbà ní ẹ̀rẹ̀ lóde ó lè di kìkì bá dà ìsìláàmù bọ́yọ̀ ń bá Saudi Arabia ṣiṣẹ́ ọwá ń jẹ ọ̀bẹ̀ bọ́yá Saudi dàdúró òun náà bá lórí bíbíà gbogbo àwọn aláǹgbà tí ọ̀pá tẹ́lẹ̀ yọba máa pa ṣùgbọ́n tí òṣè yọba máa ṣe ọtí tí òun yọba máa mú ẹ lọ wẹ́ nílẹ̀ lẹ́yìnfà sọ́ọ̀dì kan lẹ́yìnfà sọ́ọ̀dì kan lẹ́yìnfà búkúlù sọ kèé fẹ́ kó ṣe kán torí tọ́lọ́ ilé ẹ̀sẹ̀ rẹ̀ lòmí sẹ́rọ̀ lòmí ó sì yọ̀dẹ̀ kan gbòòrò jù ẹ lọ ọ lẹ́yìnsá sọ̀ọ́dí ọ̀tà wà lẹ́yìnsá ti gbòkòlì tó ṣe kẹ́kọ̀ọ́ nípa náà inú àtọ́kọ̀ rẹ jẹ́ àbọ́kọ̀ rẹ dà ìbọn lọ́ba yọ ìjà àtọ́lọ́ ọlọ́ọ̀lọ́bọ̀ ọjà fi bàbá bá ti fi ló àbù sọ́lọ́ náà fi ni àpẹẹrẹ pé rẹ ọ̀dà

six hundred and seventy three ìmọ̀ muslim náà last of àti two thousand five hundred and forty adébíyí látàṣubú àṣàbí látàṣubú àṣàbí fàwàlẹ́bí lọ́sí bìyẹ́bì mo fi ọlọ́run fẹ́lẹ̀ lè jẹ lọ́wọ́ mi adébíyí ẹgbẹ́ gbọ́ you sàbẹ̀ mi ẹgbẹ́ sọ ìsọkúsọ fáwọn sàbẹ̀ mi ẹgbẹ́ sọ̀rọ̀ táwọn tàbí èwe o mo fi ọlọ́run tẹ́lẹ̀ ìdèbè lọ́wọ́ ẹ̀ fúra làwọn àǹfààkọ̀ àhàdùkọ̀ níbo mi làwọn àǹfààkùtù nísìlájábálì òfúdì záàbà àdébí sọ́nà bá lọ sọ́nà òfúdì tẹ́ ẹ bá lọ ọdún tó ṣe déédéé òkè òdì àwọn àbójúrókè òdì òkè lálókè òdì

ni wọ́n ti wà láàyè. Adébìrì fẹ́ẹ́ kọ̀ọ̀kan ní Bánà tó ṣe ké déédé òkè Udu ní gold. Ìjọba ta lọ gold. Ìtí òdu fóònù wájú lè lọ tó bá jẹ́ gold tó lè tó wá mílíọ̀nù náírà. Bọ́ bá ṣe ilé òun ra sí i. Ìjọba ẹ̀ bá ní òkè Udu ní gold. Kìí ṣe bílọ̀díà kìlọ̀díà. Ìjọba ti mọ̀ kìlọ̀díà tọba rẹ̀ wọ̀ lórí ojú àgbàgbé ọ̀nà òkè níbi ní mẹ́fà látọ̀ mo da àhàrí sorry àgbẹ̀bí sọ̀rọ̀ bá àlọ́ sọ̀rọ̀ ó ní tọ́ ọba náà tó ṣe déédéé òkè rúdù ní gold kò ṣe déédéé rúdù jẹ́mọ̀ sára rúdù tàbí mẹ́jọ zakatu ní fífírí bí agolo mẹ́ta àbọ̀ mẹ́rin yẹn ẹ bá lọ tí wọ́n bá lọ ní òkè rúdù nìkó lọ́jọ́ tírílíọ̀n dọ́là bá ní bí agolo mẹ́ta àbùkù mẹ́rin agolo mẹ́rin kútù kan sàádé ọ́fẹ́sùn ju òkè adébí tó wà sí ìfà wà sí ìfà tó kú ìdajì kòtò kí ni ìdajì lọ́dọ̀ àfà wà ádẹ́sì fún ọmọdé jẹ́mọ́ ẹ̀sìn la yóò bẹ̀ èyí ni wípé kálukú wa ọmọ lẹ́fọ̀ ara kí wọ́n ní jẹ́ wọn èèyàn kú ẹ̀rẹ́rẹ́ olóríire ẹ̀yìn náà wọ́n ẹ̀sẹ̀ olóònífẹ̀ẹ́ ọmọ àwọn tọ́lọ́ kò ti àmì bí máa kọ̀ ọ̀rọ̀ lọ sí ìlú mo tó àsìkò mo ṣe wò pé èdè gbọ́dọ̀ náà ló lè kàtà ìkẹta bí ẹni báwo ló lè máa sọ sábà lọ wọ ọ̀rẹ́ tó lọ sọ̀rọ̀ nígbà bá kà yóò di àmọ́ ẹ ẹ lé lẹ́dẹ̀ẹ́ kan tó dìfẹ́ ọmọ kó dìfẹ́ tọ́lọ́ kọ́ wá kò ìwọ ló bàbá rẹ ló yìí ló yìí ló ni wọ́n lọ fàyàrọ̀ kú nítorí tọ́lọ́ tàbí fámìlì ti kídekíde kí lọ́wọ́ ọ̀sẹ̀ bá tẹ̀lé ìwọ̀n sọ̀rọ̀ rẹ̀ àti tọ́lọ́ sọ báyọ̀ bí náà ó tún lè yalu àdẹ́bí ábàkò òdúró lórí ọjọ́ ìsìn tó yalu àdẹ́bí náà ábàkò òdúró lórí ọjọ́ ìsìn àdẹ́bí lọ́wọ́ púpọ̀ ọba náà kè wúwú ní gold worth of gold yàtọ̀ trillion of dollars ni kò tó mú dùkan sàdé pàdé kìlọ̀ ní ìjọ́ tí wọ́n tẹ́ òkè wúrù ní góòdì kò ní ìtumẹ̀ tó jọ káwọn sàbẹ́ náà kiri o kó dù torí pípọ́ tí wọ́n lè yẹn lẹ̀ sí tẹ́tí tó bì lónìí torí náà ẹ̀rí láti jọ kó bì tẹ́tọ́ lọ wọ́n ní fẹ́ẹ́ tàbí ìfowó bá rẹ̀ sọ̀nà ọmọ ẹ̀wọ́ aṣọ ìsọkúsọ nípa àwọn sàbẹ́ ìsọ báwọn àbá àbúlé ká ní ábà lórí tó bá tẹ̀lé káwọn sàbẹ́ bẹ̀rẹ̀ ìdọ́gbọ́n sọ́tà ìgbìyànjú ọ̀dà ẹ̀jẹ̀ ká tó wù ọ̀rọ̀ kan àbúrò nínú nǹkan tó tún ṣẹlẹ̀ nípa àkọ́gbọ́dọ̀ sọ́ra fún ọ̀rọ̀ pé káwọn bu àwọn tàbí táwọn àfàlà gbọ́dọ̀ sọ́ra sẹ́ẹ̀rí àwọn nǹkan kan lè ṣẹlẹ̀ láàrin àwọn tàbí pàápàá àwọn tó ṣẹlẹ̀ bí a lórí ọ̀rọ̀ àjẹ kàláfà lábẹ́ ẹnìkan bẹ́ẹ̀ jẹ kàlífà ẹnìkan jẹ kàlífà mọ́ kí fún àwọn àfàlù súnà wàjàmáà èyí bí ká sọ ìlú wa jọba fi mo pè káfẹ kíni ẹ máa wo ẹtọ́ bá máa tẹnu bọ̀ àwọn sàádé ilẹ̀ Yorùbá la wà yìí ẹ bá bá ìta àwọn àfáà náà Yorùbá tó bá dà nígbà kí ni wọ́n ní aṣọ ẹ̀dá kẹrin yìí báwọn àfáà lẹ́nu Yorùbá táwọn sàádé ni àfáà ẹ lọ kàtàwọn àfáà lẹ́nu Yorùbá téèyàn bá dá wà nìkan àbí kéèyàn dá nìkan.

ọ̀dọ̀ wo lè bí wọ́n rí láadá pé wàhálà tó wà láàrin àwọn àfa alẹ́ yorùbá àbáwọn àfa alẹ́ yorùbá àti bàbá gómìnà nọ́ọ̀tù èyí ò lè bí ọ̀bẹ wá wé sí láìsí nílé lórí ẹ̀jọ̀ tí bá wé sí láìsí sọ ní bá lù àbí kí wọ́n máa tẹnu bọ pé ẹnìkan ló tún yorùbá ẹnìkan ló tún sí fúrẹ́ǹkì ẹnìkan ló tún wá nílẹ̀ ṣe kọ́wá jẹ́ pé lè bí ọ̀dọ̀ wọn lè ní lóò fi sára èyí wà ní jẹ́ńdẹ̀ àdìpẹ́jẹ́ tó gbọdọ̀ lórí tí wọ́n dé ọ̀dọ́ lórí ẹ̀. ibù tá a bá sọ̀rọ̀ àwọn àfáàlẹ́ Yorùbá àbá àfáàlẹ́ Yorùbá àfáàlẹ́ Haúsá àbáwọn àfáà mùsùlùmí lágbàáyé jẹ tí èèyàn bá dá wàrà nìkan á ní ká lu ẹ̀fọ́ pẹ̀lú kékeré pẹ̀lú àwọn àfáà à ń sọ bí àbá àsọ bó kí fún àwọn alùsọ́dọ̀ àjàmá àmì wípé táa bá ti débi àwọn tó ṣàjára bẹ́yìn sọ̀há àwọn tó ṣẹlẹ̀ láàrin wọn nínú àìgbọ́rẹ̀ ẹyẹ kágbà wípé àwọn sàádé ọlọ́run yọrù sí fébì tọ́lọ̀ wà yọrù sí apáta làwọn sàádé tó bá forí sọwọ́ àwọn onílé ọ̀pọ̀ dání wọ́n lè rí orí rẹ̀ là kò sí sọ́jí ọ̀dẹ́ lágbàáyé tí ó lè sọ pé ṣàfòrí rẹ̀ nígbàtà wá ní àwọn àfáà lẹ́yọ wá àwọn àfáà wá ní sáájú àwọn àfáà wá ní àgbáyé o káṣẹ sùúrù o ṣe ń lọ wà ní lo adam pẹ̀láwọ̀ sàbí ó kí fún àwọn àfáà ló sùn bẹ̀ òun ní pé kọ́tẹ̀ láàrin àwọn sàbí kábọ̀ wà bóbá ẹ̀rọ kásọ̀rọ̀ àwọn sísà àfẹ́mọ̀ bá lágbájá mo fún ní pọ̀ tuntun làkàṣẹ́gbẹ̀ ọgbà seventy one eléyìí paasi tàbí eléyìí paasi ọ́ ọlọ́run tó dá wọn lẹ́yìn ìtí wọ́n ṣe tọ́lọ̀ ọ̀sìn bẹ̀rọ̀ sí ìyàwó àárẹ̀ ó ìwọ ò tí ì ṣe two percent yẹn o tọ́lọ̀ ó sì ń yọ lóṣù ọ̀rẹ́ kó kó pọ̀ nọ́mbà àti àwọn sàbí àtúgbọ̀dọ̀ ìyẹn náà àfọ àwọn àbúlá ìbéèrè lọ sọ̀rọ̀ ọlọ́ọ̀bá ni yọ lóṣù wọ́n ní ìdá lọ́ra nọ́bọ̀rọ̀ fi kùlù ìbá wọ́n lọ́lọ́ wo kàwé ẹ̀dá àdìpọ̀dá fàwájàdà kọ́lùbà Muhammad sallallahu alaihi wa sallam kọ́ìlọ̀ ìlúgbẹ̀ ọlọ́run wá ní ọkàn tó dáa títà sọ fún ọlọ́run ti sí ọlọ́run ti ọkàn tí máa sáré ọlọ́run ní tó òun lọ kí ló kọ ọkùnrin tó kọ kíbi ìwé yìí aldred ibùsùn michael hart michael hart bíi sociologist kan victoria kan nǹkan kan ní ọkọ̀ àwọn èèyàn ọgọ́rùn-ún tí wọ́n lapa nínú ìtààyè michael hart ń tàbá o kìí ṣe mùsùlùmí o kèfèrí kèfèrí oníkèfèrí olóòwò wá kàtà gbogbo ayé ètò ẹ̀bẹ́ ọlọ́run fi ọ̀rọ̀ òdodo sẹ́nu kí ni ẹnu kèfèrè ó lóun ní kọjá sí wípé ọlà ká ayé já wa Muhammad ẹ lọ kàrí rẹ̀ láti yẹ ọbẹ̀ lórí sáré ó lànàbí lábala ẹ̀sẹ̀ ọlà ayé já ọlà ayé já abala tó ọ̀là pa gbogbo abala tẹ́ bá rálẹ̀ jẹ́ pé wà láyàwó àtọmọ ní òjò ráyè kiri lásìkò lọ́wọ́ ìbójútó ọmọ lásìkò bójútó ọmọ ọ̀rọ̀ àfẹ́mù ọ̀rọ̀ pọ́lítíìsì nìkan kò ní jọ ráyè nìkan àdàbí ìdarí ìlú kò rẹ̀

àmì ìṣòwò àrùn ọkà sórókè nìfà lẹ́yìn ìdìfà ọkà kíni o ààlà ìlú jẹ́wọ́ ẹ̀lọ́ tra ìrìn ìwọ́n tó bá mọ̀ kùrà ní ìka dáadáa ó lò tọ́wọ́ dà three four hours lórí rákà àdàbí ìgbà ṣe kíni o òṣèlè several times sọ́nà ọ̀la ọ̀sán bá a bá tó dé ká tó takú sínú ọlọ́ọ̀ àdàbí ìfọ̀parẹ́ sínú ọlọ́ọ̀ kọ̀wá sí abala kan ànábì tó jagun wọ́ọ̀lọ́ lànábì internationally lákẹ́ láti wà lò fún ibi ọ̀jẹ́ ọkùnrin ilé ìjẹ ibi ọgọ́rùn ọkùnrin yìí o ìdí mi wọ̀n sí ìdìkọ́ ní èdè michael láti ọba àsọ̀sọ̀ fún sọ ọ̀rọ̀ rẹ̀ ò ní túmọ̀ sí wa ṣùgbọ́n torí pé tọ́sọ kọ̀wà bàyà ìdí mi wọ̀n sí ìdọ̀rọ̀ ọba ní ọ̀rọ̀ sí wọn lọ́wọ́ orí pé ọkà lórí ìwà Muhammad sọlọ́ọ̀lá àti ìṣòwò ọ̀tọ̀ dáa fàfọ̀fà wú pàṣípàáwù ọlọ́run wá sáàdì bí ilẹ̀ sáà ìwọ lọ́ọ̀bà tó ṣe ìlú sáyé ìjọba àṣìwọ̀tọ̀ ọba fẹ́ ní kankan náà wo àwọn tí ọ̀bọ̀ ọbọ̀ lọ sáyé àfà ọ̀fẹ́ dálé kéwìlẹ̀ wàá wọ́n lórí ọkọ̀ ọba lọ́kùn tí wò ní fáwọn obìnrin lórí lọ́kùnrin kù àfà ọ̀fẹ́ dá bísíǹsì rẹ̀ tó kì wàá wọ́n òní

lẹ́yìn ọ̀kà àdẹ́bí ọlọ́run tó wá ẹtọ́ máa wò ní owó ẹgbẹ́ ẹgbẹ́ gbogbo àtẹ̀lẹ́gbẹ̀ ọ̀sọ́gbọ̀n ọ̀fẹ́ dalẹ̀ iṣẹ́ ilẹ̀ ẹ̀ka òtìkúdà rẹ̀ tọ̀ tí ọgbà mójútó kó tí a jẹ ó tí a ṣì ìjọba ti rò pé àfikọ́ wà wọ́n bí wọ́n tọ́gbà bá pariwo pariwo lẹ́yìn tó ń sọ̀rọ̀ rẹ̀ jùlọ láì áàpù ẹ̀jẹ̀ sẹ́lẹ̀ sẹ́yìn àwọn àjẹ gbàgbà tá a fún ọ lábẹ́rẹ́ gbàgbà ni wọ́n á sì ṣiṣẹ́ lọ́gbọ́n ìdí ẹ̀bá dára fún wa àkúrò pé ìgbàgbọ́ òṣèlú àdùlọ àwọn ẹ̀jẹ̀ ọ̀kẹ́ni pé ilé iṣẹ́ rẹ̀ yóò dùn. àbá ọlọ́run náà wá rò wí mo ti pàdé bí ẹni rẹ̀ mo ti mú ọ̀yà ẹ̀jẹ̀ àtúndò àwọn olóore bá ṣiṣẹ́ pọ̀ ọlọ́run ṣe wá fún wọn kò ṣe bẹ́ẹ̀ ta lọ́lọ́run wá fún òògùn ọwọ́ á rí i pé á ah, fàwájà bá àbí mọ́lọ̀ ụlọ ọlọ́wọ́ arí àwọn sàábé lọ́wọ́ tó dáa tó lè bá lè ṣe ọlọ́wọ́ arí àgbà aláwú bùsàrọ́ àdàbí yìí sọ́lọ́wọ́ àdàsọ́lá yóò ti lú kí ni wọ́n bẹ̀rẹ̀ ṣe ìlú kọ ìlú náà àlàájì àwọn tó wá ń jago sórí ẹ̀sìn ọ̀rẹ́ tó bá jáde kéde ní àti ní ṣe gíráàdà ọ̀dà ẹ̀ làwọn tàbí bá ń jẹ́ gíráàdà ọ̀dà ìsìláàbò ní kúrò ní ẹjọ́ kí èmi àti ní àti jẹ́rọ ẹ̀dá lóòrùn àwọn sàábì ẹgbẹ́ fún ìdíyẹ̀ ìbàdàn ìbàdàn ọdẹ kan bọ̀wọ̀ pẹ̀lú òfin ọyá máa fi jókòó yìí ta ló já pé gbogbo owó ti bẹ lákàtì olùkó lẹ́nu ìfọ̀lọ́ gbogbo owó ti bẹ lákàtì àtìrẹ tó lè kó gbowó àkáǹtì fún girlfriend a ti máa wọ́n bọ̀rẹ̀ àtẹ́fẹ́yàwó kejì táwọn tún páàkì gbá wọn nígbà wọn gbá wọn zero àkáǹtì ìpàdé ọ̀kẹ́ ọ̀kẹ́ gbà wọn sáájú ẹ àti ẹ̀bá bẹ̀rẹ̀ akẹ́lẹ́ lọ́bàá ìjọba yọ́bọ̀ tẹ̀bi ìdèdè bí ìgbà tí òròbé yẹn òròbé ìdè òbí ó fi gbà gbà gbà gbà gbọ̀ gbà tó ọyà àdúgbò tó ń bí ó fi forí rẹ̀ fọ́ àgbọ̀ àbá àti wà ọwá títà tó kù pa àwọn tọ́lọ́ owó ìbá àti mọ̀ pé wọ́n máa ń kó gbogbo dúkìá àwọn ẹ̀rẹ́ ọ̀tọ̀lọ́ yẹ́sọ̀ ààrẹ ètò app kálẹ̀dẹ̀ àti ní ìmọ̀lù wa òye gbogbo tó wà lága kárí nínú wa tí ó lè kó app lẹ̀ jẹ́mọ́ mélòó ló wà ló lè kó app nínú dúkìá rẹ̀ ẹjá tó ṣe kó ẹ̀ṣọ̀ yẹn náà

kéde nǹkan tí wọ́n wá ń ṣe wọ́n wá ń pè gbogbo pẹ́ńtílẹ̀ wọ́n wá ń pè gbogbo owó wọn ẹ̀jẹ̀ tó fi ní pẹ́ṣọ̀ ni ta lọ́jà tó fẹ́ nù wa tó bá ṣe lè ká ìlànà yìí tó bá ní tọ́lọ́ ń ya ó lè fìyàwó lè lè fẹ́rẹ́ ti ní house dollar bọ̀ sí ìlú ìlànà rẹ̀ jẹ́mọ́ ẹ bá fẹ́ níbi ìlú ọlọ́run ọ̀rọ̀ fún àwọn sàbẹ̀ o àwọn sàbẹ̀ yìí ẹni tó fẹ́yàwó lásìkò tó yẹ kọ́ mẹ́rin pé àwọn ṣáàlà ọ́dìbò àjílẹ̀ rẹ̀ pé ṣáàlà àpò tí wọ́n rọrùn pé ọ̀gbádùn àsìkò ló fìyàwó ẹ̀ wọ́n sì pàṣogbò ojú ogun wọ́n pàṣogbò ogun kí ni tí ó ṣẹlẹ̀ wọ́n rí pé pẹ̀lú yìí ká lọ́wọ́ nígbà wọn sì wá jọ lọ́dẹ̀ yìí ọ̀wọ́ ẹjẹ́ nọ́mbà tó dìde ẹ́ àlùfíà tí sẹ́bí lílà ó dìde mọ̀lẹ́ ká lọ́wọ́ ẹjẹ́ nọ́mbà rẹ̀ bọ̀sílú àlùmọ̀lá ìpalọ́tọ̀ jẹ́rọ àwùzọ́là báwọn sàáfẹ́ ilé ìlọ́rọ̀ wá jẹ́rọ pátápátá pátápátá sí abẹ́ẹ̀bẹ̀ wọn sàáfẹ́ ni àwọn tí wọ́n ní sùn lóru tí wọ́n lọ sọ àwọn yòókù wọn abẹ́ẹ̀bẹ̀ wọn ni àwọn tó bá ń sunkún nítorí tọ́lọ́ rọ̀bọ̀tọ̀ lọ́parí lóyè ẹgbẹ́jà fara wa jẹ́ kálukú ẹgbẹ́ ránṣà rẹ̀ tó bẹ̀rẹ̀ ní ilé ọ̀ṣùdá ṣùgbọ́n ti ránṣà rẹ̀ ẹgbẹ́ ìlú ìbò tuntun sọkọ́sọ̀ ọ̀gbọ́n mi. kì í sẹ́kọ̀ pé kẹ̀kẹ́ jẹ ní ọ̀kadà tẹ́lẹ̀ mọ́lẹ̀ ebi ń parí wọn ìjọba gbé tọ́ọ̀rù wa mo sunkún pé mo ń ṣe sàájú ìbẹ̀rù ọlọ́run mi mo kí làwà mo sunkún mo gbọ́ wà àsìkò ẹbí wa ti lè kí làwà parọ́ lòdì ẹ lọ́wọ́ táwọn èèyàn tẹ́lẹ̀ òde social media lọ kálukú parọ́ lọ́la kálukú wà á owó àwọn èèyàn fẹ́ sọ ẹ̀sìn lówó tẹ́ ẹ ọ̀rùn tó fẹ́ẹ́ lọ ọ̀dọ̀ ọlọ́run tí bá wọ̀ sàbẹ́ là ń sọ yìí fún kọ̀rọ̀ yìí ọlọ́run tó fọ́ọ̀sì ó fi ròyìn wọn alọ́fẹ́ fọ́ọ̀sì gbogbo

ọlọ́run lè lù ọkùn tiẹ̀ wà láì bọ̀bọ̀ ọlọ́run la ọlọ́run lè ọ lè lù ọkùn kan tuntun pé ìwọ lọ́lọ́run rò táṣì èrè òbí lò kékeré sí wọn ọlọ́run lu àwọn olórin èyí lọ àwọn olórin kèé lu àwọn òkúrọ kèé lu àwọn táyé tó fi lẹ́gbẹ̀ẹ́ wọn kèé lu àwọn tí àwọn àwọn táwọn àwọn lò ẹwà àwọn sàbẹ̀ e kan ò ní kú àwọn tàbí àtọ́nà rẹ̀ ojú wo inú ọ̀pá náà ló jẹ́ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa tí ká ló bá fi bíṣẹ́ ní ìdíkí náà sáré afẹ́kọ́lé afẹ́bòjì mò ń sọ bẹ́ẹ̀ nìkan ní ọ̀pọ̀lọpọ̀ wa ló sáláńsì gbogbo àwọn ọ̀dọ́ kan àwọn àdìsáyẹ̀ àwọn yóò ti sábà ti pé méjì mẹ́ta ní ti kàtà láti láti wọ́n kọ̀ fún àdọ́ta láti ẹ̀yìn ò fún àdọ́ta láti wẹ̀ kílẹ̀ fúlà lórí ṣọ́ọ̀bù nígbà tó bá ti akọ́ yọjọ ṣọ́ọ̀bù àwọn ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ọ̀yọ́ owó lọ́tà láti òde kéde ọlọ́ọ̀wé lórí rẹ̀ kẹfẹ́ ìwọ fẹ́ ni kẹ́dùn àríwú àbúrò àbá ewu mọ̀sàrúdì ìlọ́rọ̀ tó sọ torí náà wípé àwọn tó lọ ń lò yìí èèyàn pàtàkì ni wọ́n ọlọ́run rẹ̀ ni wọ́n pé tẹ̀pá sọ́tọ́ ọlọ́sọ̀ pé láyíká ló sọ ọ́ di kúrú àwọn olódodo nìyẹn àwọn tọ́lọ̀ ó sì lè lò tẹ́sẹ̀ ló ṣe kiri o tí ó fi lọ sí òkè àwọn náà nìyẹn ọ̀dà ẹ jẹ́ ká lọ lọ sí ọwọ́ ọ̀parí torí àtùpà ti ọjọ́ tí ó fi lọ. àǹfààní wá di àwọn tó tó tó fẹ́ sọ yìí sẹ́ẹ̀rí alákọ̀ọ́kọ́ tá a bá ń sọ nípa pé àwọn sọ̀hábà nìbìrì ẹ má kàn fi sáńdáàdì ayé ẹ má fi wọn àwọn sàbẹ̀ wò kìí ṣe sáńdáàdì ayé la fi ń sọ̀rọ̀ ọ̀hún bóyá tó fẹ́ràn ní pọ́blẹ́mù yẹn àwọn sàbẹ̀ táwọn bá bàbí ìtura kò sórí gọ́ọ̀gù tí wọ́n ti sáájú bá dì í sẹ́wọ̀n tó bẹ́ẹ̀ mú àwọn sàbẹ̀ ìdí àdúgbò rà nínú àwọn tí àwọn ṣe à àwọn ọ̀tọ́ ọlọ́run tí wọ́n máa ń òun làbúrò rẹ̀ rárá àtàwọn tó bá fẹ́ sọ orí ibú bí orí ibú wọn ẹ lọ ka ìtàn àbúrò rẹ̀ rà o àbúrò pé tó tó sọ ni pé àwòsọ́ ní ọ̀lí ní ìtàlá tẹ̀tẹ̀rẹ́sì tàbí ọ̀lí ìlú rẹ̀ ó láàrín ìtàwọn ó sọ àsọ́ọ́lẹ̀ ìtàbẹ́ta fún mi ara nǹkan mẹ́ta yẹn ni kí n máa fi rẹ́fìlà àbùhá ṣùgbọ́n èyí tí mo fẹ́ lò ní pé àtúntìrọ̀ kọ́bílà àdàbí àdàbí ni kí n máa ṣe wútì kí n tó sùn sọ̀rọ̀ láàrin ọ̀rọ̀ kí kò fà tábù rírà ti sọ bẹ́ẹ̀ àwọn àfa àwọn aláàbù rírà ni pẹ́ sùn àbúrò rẹ̀ ṣe kí ni o kì í tètè sùn. wà láìrẹ́gbẹ̀ àyẹjẹ ọ̀pọ̀lọpọ̀ ọtí wa tá a bá fẹ́ sí kí láàmú àwọn àwọn controversial videos lórí facebook àbúrẹ́ ráwọ̀ ní tètè sùn torí àdúrísì àdàbí sọ́lọ̀ láàrin sọ́lọ̀ tọ́lọ̀ ti kó tó fi tí tètè ayé rẹ̀ wọ́n parí ayé ẹ̀dí kí ni ọlọ́rọ̀ táà bá wọ́n sọ̀rọ̀ àwọn tàbí ẹgbẹ́ ìsájà ìdílé kọ́lé ìgbélótò òdìlọ́jà ẹgbẹ́ fi wọ àwọn tàbí o ẹ̀sìn jíjẹ́ ẹni ọlọ́run lágbáàdì wọn ìyẹn jẹ́ ẹ̀ka alákọ̀ọ́kọ́ nínú ta gbọ́dọ̀ ṣe àkíyèsí ẹ̀. afọ àlẹ́lẹ́kejì nínú ta gbọ́dọ̀ ṣe àkíyèsí àti nípa àwọn sọ̀rọ̀ òun ni àrọ̀bà níyà ìjọba tí mo pè é jíjẹ́ bí ọlọ́ọ̀ tòótọ́ wà láàkí kúrú rọ̀bá nìyí náà bìmọ̀ kó tó fàálì mọ́nà ìkìtà wà bìmọ̀ kó tó ń tẹ̀lé oṣù. Fẹ́rí àrọ̀bà níyà kí ìlú jẹ́ bí ọlọ́ọ̀ tòótọ́ jíjẹ́ bí ọlọ́ọ̀ lọ́fẹ̀ẹ́ jíjẹ́ bí ọlọ́ọ̀ lóyún bíbẹ̀ jẹ́ tí ọmọ parọ́ bíbẹ̀ jẹ́ tí ọmọ tètè bíbẹ̀ jẹ́ tí ọmọ takẹ́tẹ́ bíbẹ̀ jẹ́ tí ọmọ lòlòkulò bíbẹ̀ jẹ́ tí ọmọ ọyẹ fẹ́rẹ́ mú tọmọ rọba níyà òdodo jíjẹ́ ní ọlọ́ọ̀tún níbo lápá ní kíkà rẹ̀ ara àwọn pàdé. ẹlẹ́kẹta tá a bá ń sọ̀rọ̀ nílé owó fẹ́sìn jẹ́wọ́ nílé owó sí kí ni ẹ̀sìn ọ̀gbà àwọn sàbẹ̀yẹ àwọn tá a wà nípa pàwùpàwù ni wá tó bá ní kájọ sọlọ akẹdá àdúrà wa lọ pàápàá àwọn òṣèlú ẹgbẹ́wó ní ọ̀dọ́ ìdúrà ọmọdé yìí rèé sí wọ́n mọ̀ yí àwọn fọ́ọ̀dù rèé sí tá a ti ṣe àwọn òṣèlú ẹgbẹ́wó ní àwẹ̀ àpá oníkèrè ìkíní kan ní ìlú wọ́n yàtọ̀ sí ní àti ẹ̀rọ àwọn èdè ọ̀rọ̀ bàbá wọn ni yúùd wọ́n èdè pé báwẹ̀ nìkan àwọn yẹn máa ń náwó sí ẹ̀sìn bí wọ́n ti jólóòsì tó ìwọ̀nba tí wọ́n ní ìbẹ́ẹ̀ máa bọ̀ àmọ́ ìwọ̀n abẹ́ẹ̀ mo sì tún wá dúró ẹ̀ bá rántí ẹ̀ bọ̀ pẹ̀lú ọlọ́run wọn ara bẹ́ẹ̀ tún kéèsì ọ̀dọ̀ àwọn sàábé àwọn èèyàn máa ń ṣe lọ ẹ̀rù tó wọn bí sáà àtà afárọ́kọ̀ dúnìyà tí è fi ayé lẹ̀ kùránì kan láàrin ọjọ́ mẹ́ta kùránì kan láàrin ọjọ́ mẹ́ta ẹgbẹ́ ìdè ìdè ìdè kábùkù mọ̀ yẹ kùránì fi kàdó àwọ̀ kìí ṣe sáà yé ẹlòmíì sí wàhálà ìbànújẹ́ máa dé bá ti bá ti kà pọ̀ ẹjọ́ máa gbọ́ mi ẹjọ́ máa gbọ́ òkú mi àwọn sọ̀hábà ìbá jagunjagun ni wọ́n olùsáàdù náà tọ́ba di ọ̀sán ẹ̀rì akíkanjú ni wọ́n lè sọ̀rọ̀ tọ́ba di òun wọ́n wà di àpáàpá ni wọ́n jẹ́ ní ọlọ́pàá ẹ bá fẹ́ sọ̀rọ̀ kí sọ pa àwọn sàbẹ kọ́kọ́ bira rẹ pé ṣé wọ́n ń sin náà bí àwọn èèyàn sọ ọ́ sábẹ́ bàá dà dúró fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lọ sọpọ̀ àwọn sàbẹ̀ yìí bá dà wọ́n ní problem bí kọjá pàwọn tó súnmọ́ wọn ní pé ìlú wọn gan ìlú jẹ̀mọ́ wọn gan ṣe kiri o ó ní problem àwọn sàbẹ̀ tí wọ́n èsì ìlú jẹ̀mọ́ ṣe abẹ́ ẹ̀sìn àbẹ́ sàbẹ̀ tó ní gbogbo oko rẹ̀ tó ní ṣe sọ́dá kọ̀ torí pé ìlú jẹ̀mọ́ kan ṣe kiri o ọkọ̀ mi lọ́wọ́ abẹ́ ẹ̀sìn àbẹ́ ìlú mọ́ bí ìlú ṣá ìgbọ́ mi lọ́wọ́ tó lóun ò ní sùn sílẹ̀ òfin náà àwọn eléyìí ń ṣe lọ́ọ̀ gẹ́rẹ́ ní o kí wọ́n fẹ́ kí wọ́n gbá rẹ̀ sẹ̀rọ̀ àbúrámọ́ ìdìbò ọ̀sán lẹ́ẹ̀kan yẹn kó ṣe tó lówó yẹn atọ́mọ̀ gbà rẹ̀ ìlú fàájọ́ kan ọ̀gbẹ́bọ̀dọ̀ wà wíwá ní ilé àìsàn yìí àbúrámọ́ náà ó fẹ́ síbu ó fẹ́ síbu àwẹ̀ ó dẹ̀ sùn ẹ̀kọ́ ìtí ọ̀jẹ̀ kọ́ ni oṣù ìtí ọ̀jẹ̀ wà ó ní kùtìlà mú fún amúgbòdò rẹ̀ wà wà ṣẹ́yìn àwọn tàbí àfà àwọn yẹn ṣe lọ ó gbá àgbẹ̀ tí wọ́n fẹ́ sí ó tó tètè ní ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ní àgbẹ̀. á lọ pàtó sára àbúlá ìwé ní orí ìdílé lọ àwọn àfà àti tọ́sọkọ rẹ̀ torí péjọ tó ń sọ̀rọ̀ bó sáàbù ti kú wà máa ń bà kò sí lọ wà máa bá ẹjọ́ ọ̀bá tí kò sí lùsùlùmí ó kí ìlú ọlọ́yọ̀ọ́ lọ́jọ́ rẹ̀ lójú ọlọ́dún wà látàbí àwọn sàbẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀la ni tí wọ́n pàtó sí parí kùránì kan jọ mẹ́ta lọ àtọ̀bọ̀ tí wọ́n sì lọ́rọ̀ yìí wọ́n lọ ẹlẹ́sẹ̀ ìdúró ti ẹ̀rọ àwọn ọba àwọn afárá lápapọ̀ kì í fò wọn. àwọn sàbẹ̀ ìṣẹ̀lẹ̀ àtọ̀ afá wà ìjọ ọlọ́run ọbẹ̀ ti fi dẹ́wọ́ ẹ̀sẹ̀ ó ṣe lọ́jọ́ ọ̀gbẹ́ ìgbà kí á so agbọ́dọ̀ lòdì tó agbọ́dọ̀ sọ̀rọ̀ nípa àwọn sàbẹ̀ àáfà àbí nǹkan bí nípa àwọn sàbẹ̀ àlùkúwàtú ìfìlàníyà àsọdẹkọ àlùkúwàtú àlùfìlàníyà àsọdẹkọ àwọn tí jọba ẹ̀yẹ ètò nípa ti fẹ́ lára ìbéèrè àti nílòdì bámúbámú ni mo yó ìbí ọ̀rọ̀ pé nípa ọ̀dẹ̀kọ àwọn sàbẹ̀ òṣèlè àwọn sàbí òfin bẹ́ẹ̀ àbá ìjọba ẹ̀yà tẹ́lí lakọ ìtọ́fẹ́ sí ni tó tọ́ná sí kiri o ọmọ ẹ̀yà rẹ̀ ọbẹ̀ nínú wọn tí ó lóògùn máa ń bẹ lọ́ọ̀ fọmọ ẹ̀ yóò sàbẹ̀rẹ̀ sẹ́ńtì ìsàbí ìwọ̀nsàbí àbá tí ìmọ̀ ẹja akọ̀wọ́ báyìí àtọ́kọ̀ àwọn òbí wọn lọ́wọ́ àwọn sàbí àbá alágbájá ọmọ alágbájá bá sàlámù rí ẹ̀rọ táwọn ọ̀rọ̀ ti ara wá náà ìjọba ẹ̀yà gidi láàrin tiwọn ìjọba ẹ̀yẹ́ òṣèlú ààrẹ àwọn talọ́pàá ní sí ẹgbẹ́ rẹ̀ ti ta àfàwà onídìí ìrìn àjò ìlú sẹ́fọ́ àjáde ọba tó jẹ́rẹ̀ ìjọba ẹ̀yẹ́ ìsọ́kọ̀ níbi ọ̀rọ̀ àyíká wà lófin ní àlá àtúnṣe wà láwùká náà ní ẹ̀sọ̀ọ̀sọ̀ ìbálòpọ̀ kẹfì ẹ̀rọ tẹ̀sí ni wọn sàbí tàbí àtàlà lálejò tàbí òde tí ó fi ní tí ó fi bàlẹ́ tó wá bí àwọn olùkú pé ta ní ọ̀bá ní ṣàlejò ẹni ọlọ́wọ́ bá tẹ́lẹ̀ pẹ̀lú tàbí kan wá fọlọ́ lólé gbò dé lólé ìyàwó ní àṣẹ balẹ̀ wà tó sí nẹ́tíwọ́ọ̀kì fèèlì lálẹ́ yìí kò sí nẹ́tíwọ́ọ̀kì ẹ̀rọ ìjẹ́kọ́ wà ní kò ní sí àwọn ọmọ wa nìkan ọwọ́ àwọn ọmọ àwọn ọmọ wa lóòrùn lóṣù ní ebi ọwọ́ àgbóúnjẹ wa ó tún wá pa náà lè tó balábò tó bá jẹ́ pé bá lẹ́nu wọ́n jẹ ọjọ́ àtàlejò òun náà jẹun ó sì bí ẹ̀kọ́ fọwọ́ kan ó jẹ àlejò ìjẹun tó fi yó àlejò nìkan lọ jẹun yó òun sùn lébi ìyàwó sùn lébi ọmọ náà sùn kéde o àwọn ọ̀dẹ̀gbọ́n pé táwọn ṣe dọ́dọ̀ ọ̀rọ̀ tọ́lọ́ mú sọ fún àti kan wà ní ìlú náà àlà àkúsí àwọn tẹ́ ẹ fẹ́ wọn gúre o àbá àlá ìgbówó kéde tó torí kí tó lọ́dọ̀ ọ̀nà àwọn tí wọ́n tá ló lè ṣe bẹ́ẹ̀ fún ẹ̀yìn tá lè ṣe bẹ́ẹ̀ fún èdè tá lè ṣe bẹ́ẹ̀ fún àwa ọ̀yà àfẹ́ kẹ́kọ̀ọ́ ara náà tọrọ ìsìnkú bá ọdún sọmọ sí ọba tó ọba lè ṣe kọmọ sórí lọ́dọ̀ àwọn sàádé lọ́gbẹ̀ sára rẹ̀ kọjá kiri o àwọn eléyìí sí àwọn tẹ́yẹ̀ máa sọ sọ fún ọpa wọn àwọn tọ́lọ̀ lọ́wọ́ ti yọrù sí wọn ìwọ tọ́lọ̀ ọ̀yọ̀rù sí àwọn ajẹ́gẹ́ ń bínú sí ọ ìwọ tí gbogbo èèyàn wọ́n mọ̀ sọ àwọn tọ́lọ̀ ń yọrù sí là ń sọ yìí ìwọ tọ́lọ̀ ìwọ tọ́lọ̀ àwọn èèyàn gẹ́ bínú sí ọ bóyá lọ gẹ́ bínú sí ọ àmì ọ̀rọ̀ tó sọ pàrọ̀ sàdé àfà wà láì orí èyí gbé ẹ̀ka ló kọ́ sọ́ra rẹ̀ àwọn sàdé gbogbo èèyàn àwọn sàdé o tó ti yé ní ìbá kú àwọn sàdé àwọn ọba fa wàhálà á sì jẹ́ pé àwọn tó wù wà láì orí gbé orí ìyọ́ ọ̀fọ̀

fẹ́ràn àwọn tàbí sàǹsọ̀ àwọn ilẹ̀ tọ́já sí wípé tí wọ́n bá ti gba ìsìláàmù wọ́n máa ń sọ́ra níbi kíni o kàbá irú ìgbò wà sọ̀gà irú wọ́n máa ń sọ́ra ní ẹ̀ṣẹ̀ ńláńlá àtàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ilé ẹ̀ṣẹ̀ rí kí ni ọ̀rọ̀ sọ fún yí pé wà láàyè lòun ti gba ìsìláàmù òun ò ṣe ti owó òjẹ́ haramu rẹ̀ ṣe é rántí àbúbákiri fọ́mọ ọ̀dọ́ rẹ̀ kókó ló jẹjẹ àbúbákiri kì í jẹ haramu ọ̀kan náà wọ́n mọ̀ ọ̀gbẹ́ nígbà tó ti wà dá ìdíyà ọmọ ọmọ iṣẹ́ ó máa ń dá gbà owó yẹ kó owó àràbò ẹni sì kéé jẹ ti wá ṣùgbọ́n èṣù gbà lágbè ọmọ ọ̀dọ́ rẹ̀ kò ní ìkà ọ ẹ̀ ọmọ bẹ̀rẹ̀ ọ̀gá ẹ̀ jẹ́ ìrìnbó láti rí nẹ́tíwọ́ọ̀tì ti ẹnì kan tí mo wo fẹ́ fún gbàgbà ìyá rẹ̀ na ẹ̀rọ tí mo wò gbogbo orogún ìyá ọ o Tálọ́pọ̀ ìjọba. Àwọn tẹ̀lé lọ sórí bíláàkì náà. Ó jẹ jálà láǹfààní ìjẹ̀bù. Kò ní fẹ́ tífà lè. Tọba ní kiri bẹ́ẹ̀ tífà ló kọ́. Bọ̀hálì ọ̀fọ̀ ló kọ ìwé. Àfà lọ́ọ́ ta ìwé mo sì ti rí bílíọ̀nù látara rẹ̀ oníwo lẹ́kṣọ̀ ọ̀sẹ̀ sọ owó òwe ní ẹ̀ta bí ṣe sùkúl mi ló fi wọn wà láì owó tí mo ní ìwé kíkọ nílé ìbẹ̀rẹ̀ sùkúl mo sì tó jẹ owó òwe fi ọdọọdún mo lówó lórí ìlú tọ́ba ní kíni sẹ́ẹ̀ ní sẹ́ẹ̀ nípọ̀ ṣùgbọ́n méjì bẹ̀rẹ̀ sọ̀tọ̀ tí sá tí máa kọ́ mọ́ tí máa pariwo òkè lóde níta máa lásùn náà láǹkà láǹkà láǹkà gbogbo ìgbà torí pé ṣé òun ò iṣẹ́ òun ìfẹ́ gbogbo sẹ́ẹ̀mí láyé kí máa tó jọ́ni lẹ́yìn rẹ̀ ṣe ọpọlọ ti jókòó kí kọ̀wé so ti a publish more than twenty books so o ti jẹun lórí àwọn ìwé ọ̀pọ̀lọpọ̀ àwọn fáàtà wá fẹ́ràn fáwọn ìṣàdé kò ní o jábà bí ní sẹ́rẹ̀ o ara tó lọ jẹ́ o ọwọ́ fẹ́ fi rà rẹ wí àwọn tí tí wọ́n gbọ́ pé àràmù ló ń jẹ àwọn tí wọ́n tọwọ́ bọ̀ ọ̀tún tí wọ́n tọwọ́ jẹ ẹgbẹ́ ọ̀tọ̀ta sí kò mọ́ akọ́kọ́ sọ́ra o àwọn sàáfẹ́ ìfẹ́ǹfẹ́ yẹn lè forí bá o ẹ ń béèrè búṣà àbẹ àbọ́sọ̀rọ̀ àbùkù sí wọn àbò ń dọ́gbọ́n stylishly ọfẹ́ dọ́gbọ́n náà ti kórìíra àwọn sàáfẹ́ àrùntọ̀ ọbẹ̀ ẹ̀ kí wá làwọn àfa àkọwà lẹ́kọ̀ọ́ nípa àwọn sàáfẹ́ òun ni àbúrábẹ̀ àwọn àfa àwọn alátọ̀wé ìlú wa ká gbé ìfẹ́ àwọn sàáfẹ́ fi kùlú bí àwọn àjò sẹ́ni gbogbo wa yìí nínú nǹkan tí mo fẹ́ ká mójú tó ẹ lọ èmi náà kọ̀ wípé ọlọ́wọ́ kódà ọ wà lápá òdòdó wa bí wà láì ọ wà bẹ́ẹ̀ ọlọ́wọ́ kó fún mi lásìkò kejì parí ẹ̀ the ten and the eleven mo ti ń kọ̀wé yẹn tilé two years ọ̀tọ̀ aláàbọ̀ bísí náà bísí nígbà yẹn fáwọn èèyàn lọ́wọ́ sọ fún àwọn àlè ìwé ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ ní sílíì ìtàwọn sàbẹ̀ mo fẹ́ mú ní síríìsì ní tẹ́ àwọn àlàáṣárọ́tú àlèmọ̀bà ṣàrúnà ìlẹ́jà àti ẹ̀ ní tẹ́ àwọn ìdẹ́wà àti ọ̀sọ̀ ní ilẹ́rù àwọn ìyàwó àdàbí mo fẹ́ kó pọ̀ kọjá síríìsì wa ní tẹ́ àdìlẹ́rù bó tún lè mú díẹ̀ bá àwọn ọmọ àjùrú kí tó mú díẹ̀ bá àwọn àṣọ kí tó mú díẹ̀ bá àwọn àárín ìbádìrí àwọn sàbẹ̀ tí èèyàn bá ní pé ọ̀fẹ́ jẹ́ pòfẹ́sọ̀ ẹ̀ sọ̀hábà history ó gbogbo níbi ẹgbẹ́ ọ̀sán àwọn tàbí fáwọn ọ̀gbọ̀n ní ó ti fáwọn tí wọ́n tẹ̀lé lánàá ṣíà ìlànà àṣàyíra àwọn tí wọ́n kórìíra ọlọ́kórìíra àbí kórìíra ṣúnà kẹ́ tó fi kórìíra àwọn tàbí sẹ́ni àwọn ọmọ ní àwọn ní ti ṣe tàbí ẹjẹ́ kẹfọ tàbí jábọ̀ bá kẹ tàbí jẹ́ ọmọ tàbí jẹ́ òṣùwọ̀n tàbí jẹ́ àlì tàbí jẹ́ àdọ̀sọ̀rọ̀ mẹ́rin tàbí jẹ́ kọ́ńṣù tàbí jẹ́ sáàdù náà fi wàkọ̀ tàbí jẹ́ àbúrò rà bùnà bẹ́ẹ̀ gbọ́dọ̀ sọ́kà tàbí jẹ́ hasan tàbí jẹ́ àyíyí tàbí jẹ́ hamza afa tàbí jẹ́ zayn ẹ jẹ́ káwọn ọmọ yọrù sàwọn sàdé ọmọ yìí ò lè tọ́ sàdé bí one thousand lórí kó sì lè sọ nǹkan díẹ̀ díẹ̀ pa ẹ gbé ìfẹ́ àwọn sàdé sẹ́ni àwọn ọmọ yìí ẹ máa sọ́kọ̀ àwọn sàdé ayé yìí ó kọ sàbí làwọn ń sàwọn ọmọ wa wà láì ó kọ sàbí lọ́pọ̀ ìlú náà àwọn ìṣe èdè láìsà bọ̀ èdè gá pọ̀pọ̀ bó lọ́rọ̀ tó kọ́ pa àwọn sàbẹ̀ mi ìtàwọn sàbẹ̀ ilé tó wà wí mọ́ kọ ìtàwọn sàbẹ̀ síbẹ̀ àwọn sàbẹ̀ tó gba àti ìṣàgbẹ̀ níbẹ̀ wà mọ́ kọ ìtàwọn àfa ìtàn gbogbo ìtàn jáde ìtàn kéde tó gbára ọ̀fẹ́ àfa àwọn sàbẹ̀ ń bà wá bá fẹ́ kúlẹ̀ ọmọ ìṣọ̀rọ̀ tẹ̀ àwọn ṣíà ọsọ bẹ̀rẹ̀ ló pa àwọn àwọn tó fẹ́ ó pa àwọn kàáfẹ́ jẹ́ wọ́n sọ ẹ bá ti bó kọ́ lọ ẹ̀sọ̀bọ̀lá abdullahi ẹ̀sọ̀bọ̀lá abdullahi ẹ̀sọ̀dé abdullahi ẹ̀sọ̀dé abdullahi ẹ̀sọ̀dé abdulaziz ẹ̀sọ̀dé abdulljabbar àtàwọn tó fi bẹ̀rẹ̀ ẹ̀tún bọ́ sí ló pa àwọn àdébí ọlọ́pàá ìṣọ̀mọ̀ yìí ní ibrahim ìṣọ̀mọ̀ yìí ní musa ìṣọ̀mọ̀ yìí ní ayub ẹ̀sọ̀rọ̀ yìí ní yàáhù ṣọ̀áì ẹwà pọ̀ sí lókun àwọn tàbí ṣùgbọ́n àwọn tàbí àfọlọ́lá ní àwọn ilé ìlú sọ àwọn ọmọ mo gbèsè àwọn sàbẹ pọ kí ìdẹ́nífẹ̀ẹ́ wọn torí kankan torí kéde o torí tọ́lọ́ ṣé kí n sọ bí títí àkóso alákọ̀ọ́kọ́ ibi títí àwọn sàbẹ ti bẹ̀rẹ̀ ló bá yà tèmi tíra tí wọ́n fi tírèdì tiwa fún sẹ́ẹ̀ dáwà kò sí ọlọ́ ìtàwọn sàbẹ o lè sọ̀rọ̀ fàdélẹ́jẹ̀ rẹ láì dáfà máa fáyà rẹ ojú mi ọkàn sí ọ ó di ọ̀tá rẹ ó dàkọ́jẹ́ pọ̀ òfin lówó jẹ ju owó jẹ rẹ mú òde tápọ̀ òjẹ̀rẹ̀ ọ̀pọ̀ àwọn sàdẹ́lẹ̀ jẹ̀rẹ̀ àwọn tọ́lọ̀ ti lọ́rù ká jí owó rẹ̀ níwà tó ti pẹ́lẹ́ fún mi lọ́wọ́ fún sàdé ọbẹ̀ gbowó lọ́wọ́ rẹ̀ ọwọ́ fún sàdé àkójú ìlú ṣe jù ara àdìgbò ní balẹ̀ ní ìmọ̀ làágù tó pé tó ń yẹn yọ̀rọ̀ jẹ́ بدحياة الصحابة صور بدحياة الصحابة ترى يبدو من يدي ولد فاشل في بيتي بيتعب مني صور بدحياة الصحابة kódà àdúrà tá a fa yẹn ti máa bẹ̀rẹ̀ síra yìí mọ́ aṣọ yóò ní Allahumma inni ahbabtu sahabata nàbí zika Muhammad sallallahu alaihi wasallam فحمد يوم الفضل الأكبر لأجل الإنسان فإنك تعلم أني ما أحببته إلا فيك يا أرحم الراحمين àfa àwọn tọkọ síra aṣíwárò ní àyà ti sọ àbáyé pẹ̀lú àwọn tàbí àgbà àtìmọ́sẹ́ ẹ̀rọ tó máa gbà kí ìsọwọ́ ọ̀pá yóò ní wọ́n lọ wọ́n gán mọ̀ pé mọ́ àhàbá bí tìbú èdè fi àwọn tàbí lásán ńlá fíkà torí ìwọ ọlọ́run ló ṣe bíbẹ wọn o lè gbé rẹ̀ ní láti di o wọ́n ṣe ní òbá o nwere sọ pé òṣùwà ń diwọ́ òun lọ́wọ́ òṣùwà ọba dáná làwa wọ́n fọ òṣùwà àwọn sàbẹ̀ ìjọba òṣùwà ọba dáná ìdíwọ́ ọba dáná làwa náà àríṣẹ́ ńlá fún wà dìfẹ́ ìlà àfíkà kọ́ lè àìṣe ìrìnà ìwọ ọlọ́run tó bá jíjọ gbèdé àmìkìyàn ọjọ́ àlékè ọjọ́ òkùnkùn ní kan tí wà pẹ̀lú wọn tó ọlọ́run tó ń bá tó ti wà bẹ̀rẹ̀ ìwọ tó ń bú ọ̀yà lọ́ba lọ́ba Michael Jackson àbíkọ́ lọ́ba àwọn olórí ibú ayé ọ̀yà àtìmọ́ wọn àjọ òun tẹ́wọ̀ afọ àtọkọ fúwádọ́gbẹ́dẹ́ àyà ti sọ ábà yìí

àdìjọ́nú sí wọn o ọlọ́run a nífẹ̀ẹ́ wọn lásán bí kò ṣe torí ìwọ ọlọ́run a nífẹ̀ẹ́ wọn torí rẹ ni o torí àwọn náà spread ẹ̀sẹ̀ àwọn lọ yẹ̀pẹ̀ lánàá bí rẹ wọ́n sì bò lórí òdodo wọn àdìdà gbogbo ẹ tí bá ń sọ fún sọ pa wọn tó bá já sí páìmà kan ni ọlọ́run bá ní kìmọ̀ yé wọn gbogbo ẹ tí bá ń bú sàádé tó yẹpẹrẹ sàádé tó ń pè kórìíra súnà sẹ́ni àwọn èèyàn